ikú ọ̀wọ́wọ́ tó wọ agboolé tíátà ilẹ̀ yorùbá àti nàìjíríà lápapọ̀ kò mà dáwọ́ dúró nígbà tí gbajúgbajà òṣèrébìnrin kan ọmọwùmí gold olókàndí tóun náà jáde láyé lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù karùn-ún ló tà wá ìyẹn the fifteenth of may two thousand and twenty-three ọjọ́ kejì tí gbajúgbajà òṣèré tíátà nì mọ́fì àfọlábí tó jáde láyé ní ilé ẹ̀ tó wà lágbègbè àjẹwò estate ní ìtòsí ìsọ̀rọ̀ nípínlẹ̀ èkó ènìyàn mọ̀ wùmí gold olówó kandi ìlú náà má jáde láyé o ṣùgbọ́n kìnní kan tó jẹ́ kàyéfì fún àwọn èèyàn ni pé nínú gbogbo àwọn òṣèré tíátà ilẹ̀ yorùbá tí ọmọwùmí gold olówó kandi ti bá ṣe fíìmù òun àti mọ́fì àfọlábí náà súnmọ́ra wọn ju kódà wọ́n súnmọ́ra wọn pẹ́kípẹ́kí débi pé àárín àwọn méjèèjì kò ṣeé rí tó sì jẹ́ pé ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n ohun tó wá ń jẹ́ kàyéfì tó sì ń kó àwọn èèyàn lóminú ni pé ọjọ́ kejì tí mọ́fì àfọlábí kú kódà kò tíì pé wákàtí mẹ́rìnlélógún ẹni wùmí góòdù olówó kandi ìlú náà má jáde láyé o yorùbá tòótọ́ gbọ́ wípé àìsàn ráńpẹ́ kan ni ló ṣe ọmọwùmí góòdù olówó kandi náà tí wọ́n sì ní àìsàn náà kò ṣe nǹkan tó pọ̀ tàbí ètò pẹ́ rárá nígbà ayé ọmọwùmí góòdù olówó kandi ọ̀pọ̀lọpọ̀ fíìmù yorùbá ló ti kópa kódà ó ti tó ọdún bíi mẹ́wàá sẹ́yìn tó ti bẹ̀rẹ̀ fíìmù tí ò bá jù bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀ àwọn fíìmù ni ọmọwùmí gòrò ló kan ní ti ṣe fún rẹ̀ lára ẹ̀ ní fọláṣadé gold ìyàwó lágbájá akọrin ẹ̀mí àti ètò ṣègbẹ̀yìn ìyún àwáwò kó tó jáde láyé o yorùbá tòótọ́ gbọ́ pé ọmọwùmí gòrò ló kan ní tiẹ̀ tó ti ń ṣiṣẹ́ lórí fíìmù kan tó fẹ́ gbé jáde lọ́dún tó kọjá ṣùgbọ́n tí kò mọ̀ pé ẹ̀mí òun ti fẹ́ dópin tí ojú òun kò sì ní rí iṣẹ́ tóun múra lọ́wọ́ náà ọ̀pọ̀ àwọn tó súnmọ́ ọmọwùmí olówó kandi gold ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣàríyànjiyàn lórí ikú ẹ̀ tí wọ́n ń sọ wípé àbírònú ikú Murphy Àfọlábí tán jọ súnmọ́ra wọn ni ló ṣekú pa á ni bẹ́ẹ̀ làwọn míì sọ pé àbí nǹkan míì wà tó ṣe tí ò jẹ́ nǹkan tó hàn sáwọn èèyàn tó jẹ́ kó pa àwọn méjèèjì tí wọ́n súnmọ́ wọn tímọ́tímọ́ bẹ́ẹ̀ kódà àwọn kan sọ wípé Murphy Àfọlábí òun gan-an la lè sọ pé ó jẹ́ àtọ̀nà àti ẹni tó ran Ọmọwùmí gòdò lówó kandi tó ràn lọ́wọ́ láti bẹ̀rẹ̀ láti gòkè nídìí iṣẹ́ tíátà ṣùgbọ́n tó jẹ́ wípé ọjọ́ kan náà síra wọn làwọn méjèèjì má jọ jáde kúrò láyé o títí dàsìkò yìí ẹni àwọn èèyàn ni wọ́n sì ń fi ọ̀rọ̀ bánikẹ́dùn síta nípa ọmọwùmí gòdúlówó kande ọmọ bíbí ìpínlẹ̀ Ondo táwọn kan tó ń pè ní ọmọ ìyá nurse tó sì jẹ́ wípé níṣe làwọn èèyàn ń sọ pé àfi káwọn gbajúmọ̀ òṣèré tíátà kan lọ wọlé àdúrà báyìí o lọ́nà tí wọ́n bá mọ̀ lórí ikú ọ̀wọ̀wọ́ ikú òjijì tó ń ṣẹlẹ̀ ní àárín wọn báyìí tó lẹ́yìn ikú Murphy Àfọlábí Ọmọwùmí Gòdòló Kàndí náà ti jáde láyé ìyẹn lọ́jọ́ kẹẹ̀ẹ́dógún oṣù karùn-ún tá a wà yìí tó jẹ́ ọjọ́ Monday ọjọ́ ajé ọ̀sẹ̀ yìí o bẹ́ẹ̀ ni àwọn èèyàn àwọn ẹbí ará ọ̀rẹ́ àti olólùfẹ́ wọn ń sunkún tí wọ́n ń ṣe ìdárò ẹ̀.